بسم الله الرحمن الرحيم الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم عليكم ونمنعكم من المؤمنين الله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس يراءون الناس ولا يذكرون الله إلا قليلا وتبتغين بين ذلك لا إله إلا إله ومن يضلل الله فلن تجد له سبيلا صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبشرح لي صدري ويسر لي أمري واهل عقدة من لساني يفقه قولي اللهم فصل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbede kinana tí ó jẹ́ ẹ̀fọ́ yìí lónú wọ́n mú akódàbí akéjì jèmí kìdá yìí ẹ̀gbẹ́ ìpàdé yau sheki dai ba ta manoji ma ki a wani albarka yi in yi ni yau ramadan nol meji ohun ya daga kode ga nabiya muhammad sallallahu alaihi wa alihi wa sallam jigi jira ko makka ko medina ọdún ìdìbòkà yogunmẹnu mẹlẹ yọgbọ méjì yọ mẹta sóra èékà déhùn téyìn ni wá kàtí àná nálẹ ìṣèkúrọ fìlìsáì. asokatò tálákà di ayẹkógu mẹlúkà yógbọgbanyọ mẹla anakọ nabadzọ yi ayẹkógu mẹlúkà nyọgbọ méjì bá àrùn. وقد نزل عليكم في الكتاب أن لا سمعتم آياتنا من قولها

إن الله جامع المنافقين والكافرين في جهنم a أن كيكدا كوانا بريجوشي àti ní gbogbo ẹni ní dúró ti

ọta lẹgẹ sirki taabi wòle taabi ọjọ yẹn alukurani kò yí ma alukọta lẹgẹ da an a sẹmi tún aya ti site ìjẹ gbọ ẹn dúró fìjì ọjọ fìjì ju ọjọ ọjọ ọjọ ẹn ọdẹ ọjọ dẹ gbọ yóò òkọ́ di ọjọ́ aya ọjọ́ mẹ́gbọ́ kùmà ńlá bọ́tẹ́ àdúrà ọjọ́ mẹ́gbúgbò kùmà ti ṣe àmẹ́tẹ́ màkàínù mẹ́tìn ọ́mẹ́bẹ̀jìn ẹ̀dọ̀mẹ́là tẹ́lẹ̀ ọjọ́ mọ́tà tó náà kí ni ìjẹun mẹ́gbúgbò kùmà ti kọ́lọ́ ìlà kùmà ọjọ́ nà á ń wẹ́yọ̀ ọ̀gá ọ̀gá oji yachi meni machi meni yachi machi ama madama adini islam adini yojo aya alqurani abeka di nabi sallallahu alaihi wasallam o de wojo do Ẹ̀la tọ́kọ̀rọ̀ yòrò náà. Ọ̀yẹ́fẹ́ gbégbé lẹ̀ jẹ́ mẹ́gbọ́n ká èyí ń Màmá wẹ́n màwọn tiẹ̀ Màmá wẹ́n mẹdẹdẹ kpadẹ na mama wen ọya kọla sẹfọ odo ma o mẹtí wọn wọ mọlẹbẹ mẹmẹ wọn du dagbatsi mílíọnù ẹnẹ mọ mẹwọn du kẹlẹ mẹwọn ká ẹkọ mọlẹ ŋgbó kò máa ṣàdúrọ́jọ́ àdúrọ́jọ́ máa ṣe amájẹni tí ó bá máa ṣe dáàmà mẹ̀jẹ̀ náà ọ̀tọ́ àbẹ̀dẹ̀dẹ̀ ládàlẹ̀ ọ̀lẹ́bìlẹ̀ lẹ́bìlẹ̀ àmẹ̀dẹ̀dẹ̀ anẹ̀ àmà jẹun kù ẹ̀ kù ẹ̀ má ṣe kẹ̀ má ṣe nìkẹ́ ní kọ̀míṣọ̀n ní

ẹ̀rìtí ìmọ̀tò ya sàyìn ó nyé gbogbo máa ti ẹ̀kọ́ ẹ̀kí ìwọ sọmọ rẹ̀ má nà ẹ̀ ńlọ gbọ̀mọ́ rẹ̀ tẹ ìmọ̀tò ya sàyìn àtàyẹ̀ ń dà mẹ́rin ìwọ́mọ́ tó lè ẹ̀gbà tó ẹ̀ náà ṣe ọ́tẹ ọjọ́ àtọ́ o bò yó àná náà yó na ẹ̀ màá na màá má lọ bene na bee na bee na bee na bee eledo nwa elechi onwe wee dọkanụ dọka ene e eju ene ya yi ekele na bee dọmụ na bee na na ebe ọ nkwụdụ eyele keju emachi o aka ya ede ma chi ama ya ya na malaki nugo maani ni magajabu ele yana raroje uwe ya tu mechapa yana pe yana pe yana pe yana pe yana pe yana pe ojo si mo ati abibi pele wala ti ọjọ́ ọjọ́ ìṣẹ̀lẹ̀dá mọ́ta ń dọ̀rọ̀ fún mi àárẹ̀ àyà ti mẹ́ wọ́n ṣe àti ní ọjọ́ na ilẹ̀ tí wọ́n nà tàgbọ́lá tú àgbàgbọ́lá fẹ́ tó bẹ̀ níṣẹ́ náà yàtọ̀ kìlẹ̀ wọn. alẹ́bí na tẹ́tẹ̀ wọ fọ́ ọmọọmọ mọ́lá ìkọtù jọ́ lè mí àwọn Ọ̀rọ̀ tó ńlá mọ̀sọ́sọ́ bí ìdàbí náà. Ọ̀rọ̀ náà ń bà náà. Ọjọ́ wa lójú mo rí.

قالوا فيما كنتم Àgbàláyé tàbí bí kí ni àmájẹbọ nílé, àmájòdì nílé, àmádàájọ́ kúkẹ́ nílé, àmádàájọ́ jìjìá nílé, àmádàájọ́ ní Ìsìlámù, àmádọ̀kẹ́ jẹ́ nílé. Lákọ̀ọ́jẹ́ tátà mẹ́láyé tátà máa kọ́ lulẹ̀. Tátà kí ni mẹ́jẹbọ ní máa do dúró ẹ̀ bókùmá dọ́jọ́ òbílẹ̀ àbẹ̀ká bókùmá tsọ gánigányi àbẹ̀ká bókùmá tsotso àbẹ̀ká bókùmá tsẹ ń wìtso lánẹ̀ máa do dúró ẹ̀ bókùmá ọ̀gánáìzì ń àmà ìní kàmá nàmà abájọ yìí bí mà fóòtù ẹ̀hùn àdàmẹ̀ ẹ̀wọ́ máa gbó ẹ̀hùn àdàmẹ̀ ẹ̀wọ́ máa gbọ́ ẹ̀hùn dùmẹ̀ ìwé òmò ọ̀mọ́ tí àkọ̀ǹtà ẹ̀ mẹ́ni tó àmà kùmà dọ́mọlá Ọ̀rọ̀ka oye jímoni tí mẹ́mẹ́ wa bẹ́lẹ̀ dáa ọjọ́ kí wa lè jímoni. Ọdún dápọ̀ mọ́ tó mójúmọ́ náà pà mẹ́rin tó fíṣẹ́ ohun tó dàmà tí a kàyà jìlẹ̀ inú. Kò ná mo sẹ́dà bí Nàìjíríà àdì. Àmà múdì àmà kó tí àmì gbé kàmàjẹ̀ gbòògbò ó yà nà ilẹ̀. Àmà nà ọ̀dàn, àmà nà báyé, àmà nà igbó. Òun àmà àdọ̀jẹ́ àmà kó òwò máa gbọ́, àmà àdọ̀jẹ́ àmà kó òwò máa lí.

mɛmu ŋɔ kpukpo ɛdiɛ nɛ lókùgbɛ nyɔnu anɔdzɔ tsɛ nagbada nu titɛnkɛ dugbo kadini wɛ manyɔgba ni wɛra fɔmɔ tɛlutugbo kadini anyɔgba ọjọ́ ma ni wa ɔdzɔ nanu ɛkó ni gbogbo ma yi yi mi oboda ni bi kuma jebo jaka eweje wamemda kumani ko tuma dunga ma kun ni sana zanna hu ta'iru bi unuki mani ko tuma dunga ma ọjọ́ náà lè ha. Wọ́n lè gbóná اقرأ كتابك ببعض نفسك اليوم عليك حسيبا أيوة منك أبو منك أديك بمرالي وطلمتك أما تبون ما تريد ما تبون أما مرالي لما بطول ما يوم ولد وقالوا ما لهذا الكتاب ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ووجدوا ما عملوا حاضرا لا يظلم ربك أحدا ọjọ́ tí wàá lẹ́jọ́ mi ọjọ́ tí wàá pẹ̀kọ́ pa ìmọ̀ ni. ọjọ́ yẹn fọlẹ́ ni ọjọ́ nàbà ẹ̀hún dúkù láti ṣaka gbódú kẹ̀dẹ́lẹ̀ tape recorder fídíò kámẹ́rà ìjẹ̀lẹ̀ kọ́lítẹ́lẹ̀ kápámúdù ńgbó kùmà tún kọ́lẹ́ jẹ́nẹ ẹ̀nà lọ́lẹ̀ ẹ̀nà gbó ńgbó kùmà jẹ́nẹ ẹ̀nà ọ̀gbọ́dọ̀ ní ṣaka àkànyà lìá má ha bẹ̀rẹ̀ kìtà wákàtí bẹ́ẹ̀ ta lè dábẹ́ ẹ̀rìn jáwèé wọn. má video kimani kidaundu majani ikidetete afeko kinana tabali naam kati ọgbọdọ chaka dodama alukuma gbadi mọrin na ìṣe ní kí akọlá fihàn láti bó ti bírèkì abẹ́lẹ̀ máa fi jáde láfọ̀jẹ́ nífọ̀lẹ́ ni wọ̀wọ́ jẹ̀bi. sáfù akọ̀dọ̀ kùmàdé chaka wọ̀wọ́ jẹ̀bi sáfù náà lè àtẹ̀rẹ̀gbọ́n fáadìrà ọ̀dọ́gba máa máa gbòye. nígbà gbèdé àyà àyẹ̀lẹ̀ gbèdé àdìkẹ gbélé takọjọ fẹlẹ ní alamtẹkùn arúgbóláyé wá sí àtúntò àjèrò fi hàn. ìlà ìkà máa wà fún máa wà fún nà. ọ̀dọ́gbọ́n ni òun láyíká àbí gbélẹ̀lẹ̀ máa wà fún jahannama. kùrú jahannama òun tùrú màá yìí. títí ẹ bọ́ gẹ́gẹ́dẹ́ òun ṣe é nù ń gbókùn má sí ìdán yìí. bíṣọ̀ òun pa máa tòbílẹ̀ àmà ìdánmọ́. ọhụrụ dị gọn iche nkwa ma kpedie iche nkwa ma gwulie ebon iche nkwa ma gbichulu iche nkwa ma ama nkwa ma ijele gba ma lele gbodo ma lele idomo ama ekwe agwụ ma ọkụ ma e ka abụọ ide ịka ma jahannama la ọjọ efere ni òun ti ta ma dị jela ala ekwu ìjẹ mẹ gbọ́ kùmà ti àdúrà ọjọ́ mẹ kí wùgbọ́ a nù àwọn kan ọjà kan ọmọ ìfọlá sáfà òdo máa rùn um, náà kọndíṣọ̀nù wọn jẹ́ ìwé ìdá. ọ̀sẹ̀ àyẹ̀ kúrò tó fi àbí ìnáwó yìí. ẹ̀rọ kété ìwú bẹ̀ ejò ṣé ti wúnyádìnnẹ́lẹ́ ejò ìdàrẹ́ rẹ̀ ma fɛ kula ma ba fɛ fɛ lɛ ma ma wo ka rɔ ma àdìgẹ gbàgbà máa yàn lè yọ ẹgbà ìṣẹun kàmá notice ma ọdún tó màmá kàtó bàgẹ gbogbo ẹ àmà ìṣẹun fi ẹyọ ẹgbà màmá òkò tọbẹ màwùkà dálọ ẹkọlà wọnìn mẹkí wọn kàbẹlẹgẹ mẹkí tàbẹlẹgẹ n'ọzọ ama bisu yɛ dza no bidze ŋuti lɛ lia imue tia ti tɔgba wòle atɛfɛ odo ma o ɔya mo kó ane tsaka kɛ kó anɔ mɔ wò le kuma gɛ wòle odo ma o ta eke adzɛwɛ neke ata yɛ bi hadi ti yi gba. kama mu ŋɔ kpe o kukɔli da dze ne gunya di li ɔdzɔ le takuma le akotu kɔli ɔmeme le fi ata yevu do ti ha di ti ne fɛ yele dze gba kama mu ŋɔ kpe wo yele le ma dze li ɔmeme le fi na am. ìnáko mi lè mú o. ìnáko mi jẹun ti dza bẹlẹ yi dẹ lẹ kuma ti bẹ nu fa bẹlẹ ti misiliru amẹlia amẹ bamamu do kadidi ìnáko mi lè mú.

ẹmá kàní ọjọ́ kú mẹ́ wọ pàmà anakọ ní ọjọ́ náà ìnẹ́kùn yìí bẹ́ẹ̀ mùsùlùm àmẹ́ pàmà mẹ́múdò kàdìsí náà ààrùn. إن الله جامع المنافقين. أيها السلام. Ìjẹun amẹ́kùnmẹ́ owó tọ́mọ àtẹ̀mùsọ́lẹ̀ ojú mẹ́ ojú mẹ́ oríjìnà àti múnádìkì. ọmọ ayé yìí. yìí.

من المنافقين في الدرك الأسفل من النار يعني تاي مي لكم ونا كاسو أيو من ذلك كما لا المنافق يوجد فنبي تمام كلمة تامون بلغة والمنافقون والمنافقات بعضهم من بعض المنافقون والمنافقات أما لك بعضهم أولياء بعض أما لك يأمرون بالمنكر

mɛ ema gbɔ mɔ ko yawu yeti ama ɔgba ya lɛ lɛ lótúbi àmì mú mi ní kẹgù alimú mi nù nà wọlimú mi nà. alimú mi nù nà wọlimú mi nà. ìgbà ní yàn tabali. bàbá mi yà á múrò nàbí màrú. ẹ̀yìn àwọn náà ni mo kẹ́lẹ́ yóò fi mú nà sọ̀rọ̀. ويقيمون الصلاة ويؤتون الزكاة أولئك يرحمهم الله الله أكبر ọjọ́ kó máa tún àgbègbè yìí rẹ̀ lẹ́gbọ́n ojoojúmọ́ báwo sọ pé báwo yìí kẹ́ni kí kọ̀ǹpẹ́ ìkọ́lé rẹ̀ alimunadi kuna ọjọ́ fẹ́ bá mi munadi kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n munadi paati bá mi munadi kọ́ lóbi lẹ́yìn.

Yàmúrúnà bí mú. Ẹ bá dú ẹ̀wọ̀n àmà pàdé ẹ wé ti jẹ́ wọn mẹ̀mẹ̀lẹ̀ máa jẹ́ wé jẹ́ wọn mẹ̀mẹ̀lẹ̀ mẹ́ ipò ọdún máa pọ̀ jẹ́ ẹ lè má ẹ wọn mẹ̀mẹ̀lẹ̀ máa promote láìláìláìlá. Ẹ wé ti jẹ́ wọn mẹ̀mẹ̀lẹ̀ máa kí wọ́n fẹ́ àtẹ̀yìn àdágbà jẹ́ ihò ẹ̀yàn láwa má bẹ̀ ọ́ tán. Dábàá fi ṣàdí ní ọjọ́ máa ṣe ní ọjọ́ tí wọ́n jọ kà á lẹ́nu máa tse yín ọjọ́ máa tse yín oníjẹ ọjọ́ dábàá ti tse ń wá sí ní ọjọ́ ìje tse kuma rẹ rẹ yín kuma kpọ́ jẹ́ òtún ká máa ojúṣe kejì èkì dé nìyẹn mi èkì dé ògbó dún màmá mọ̀lá màmá tán ó ká ti dé òun mà jì alimọ̀ múnẹ̀gẹ̀. Màtàdé dé kuma kpọ́ nàyọ́ la ma ẹ̀ ọdún fi jẹ́ wọn mẹ̀mẹ̀lẹ̀ máa kí ni bí sẹ́bi la yẹ máa kpọ́ nàyà mọ̀lẹ̀. Àwọn madu mamu bọ́m madu ọmọdé gbamgbam yá jẹ jíjẹ láti àdùn ó náà ọjọ́ pápẹ́ àbẹ̀wò ẹ̀gbẹ̀. Màá nọ́tòrú lọ. Àbí gbẹ́lẹ̀lẹ̀ àbí gbẹ́lẹ̀lẹ̀ nẹ́túlá màá ọjọ́ gbẹ̀yàn ìnà àlèláyé wọ́n ìnà ilé ìrìnàjò. Nẹ́túlá màá ọjọ́ gbẹ̀yàn wọ́n nẹ̀ sí ẹ̀rù àlìjẹ̀dá ó ní jíìsì àmẹ̀. Nẹ́túlá fọ́nà sí ẹ o àpò ọjọ́ gbóyàn ọjọ́ àmà gbóyàn tí ò la. Ilẹ̀ munafiku na ni munafiku lẹ́bà dàmẹ́lẹ́kẹ́lẹ́ ma dàmẹ́lẹ́kẹ́lẹ́ ma kómọlùfà na àmọ́ alájàmí bẹ́ẹ̀ máa já dáná ẹ̀gbà tú pé àlùbọ́jọ́ náà dé ihò náà dé ẹ̀gbà bí ọjọ́ tí ò máa ní ọjọ́ àwọn òyìnká نعم والمؤمنون na المؤمنات كلام بني ẹ̀hún dúró màkì náà wọn abẹ́ ìjẹun ọjọ́ dẹ̀ adrilam yà promote yìí ẹ̀rẹ̀ rẹ̀ máa support máa dọ́kọ́ máa dìbe alùpẹ̀hún lálẹ́ kí alójì òun máa ṣe yìí bàdóhùn أولياء بعض نعم يأمرون بالمعروف أما لا يجب بدو ما نادو دعوة ما كنا تقولون مبلة لا وجد جوا مبلة ما كانوا لكم تي لا وجد جوا جنة ما كنا نعمل نعم وينهون عن المنكر ما ولا جدك ما كنا نعمل لكم ما وجد كل جنة إيه كجماعة تنين ويقيمون الصلاة ما ولا جدك ما تقولون مبلة dirha. ويؤتون الزكاة. ويطيعون الله ورسوله. Ẹ̀ka tí a ti gbélé kàmẹ́lọ́ mẹ́mẹ́rẹ́mà ti àlèkọ́jọ́ kò ní jẹ́ ọ̀mà àlèkọ́ yìí. Súnmi á níbi sọ̀lọ̀ láwọ̀ àlọ́sọ̀lọ̀. Tòní di ọjọ́ náà fẹ́ yóò ló. Ẹ̀ka màdéhùn ẹgbàá tú ilẹ̀. Wọ́n jẹ́ náà fẹ́ lẹ́yìn ní. Ọlá.

jahannama jamiya. Àpapọ̀ mi káàkiri ya kó má yé ìjà ànàmà ṣáká àdìgbàgbàdú ẹ̀bá sábẹ́ sílẹ̀. Gbogbo kékeré wọn máa dẹ̀. Fún dàbí Yéṣu àgbàdo wọn fi. Àlàyé ẹ̀ sọ̀rọ̀ tọ́sù nàbí kó ń fẹ́ yín ká ẹ̀lẹ́gùn tọ́sù nínú láàyè kọ́ọ̀lù. Ọ̀rọ̀ àlàyé nàkó máa wọ́n. وإن كان للكافرين نصيب قالوا ألم نستعرض عليكم ma ma dẹbi ne gunya mi musulumi ma dẹbi ne gunya mi mumini ma dẹbi ne gunya ọjọ ejo ma ma na ne gunya ọjọ ejo ma ma dẹbi ne ọjọọ bi ọjọ ejo ma ejo ama ọjọ ne aka ya ya kidẹ jada ji ni ẹnọ mẹmẹlẹ amunabiki trap sẹtu taki mu wọn ọjọ na fẹlẹ nu ọwọ arọ mẹ wẹni lẹlẹ ọjọ o ma tso yi ọjọ arọ ọmẹ ọjọ arọ alimade alẹ́bí nàyẹ tẹ̀rẹ̀ bọ̀ sí ọ̀nà dìkùn àmì múnádìkì lẹ màdó máa de tí panẹ̀ kó máa gbẹ́wọ̀n ẹ̀jẹ̀ náà kì á kẹrẹ̀ fún mẹ́ èkó máa wúra àwọn tẹ́wọ́ mẹ́ máa ṣe wúra àwọn pàtẹ́ ṣùgbọ́n mẹ́ ló lẹ́nu gbogbo mẹ́ àfún ìlà ti dá àwà ìṣọ́mọ́ mẹ́ lóyin lásìkò àlẹ́ àmúnádìkì ewúlé máa ń lé lẹ́nu àmì bábá àmì bábá àmà wálẹ̀ ɛn maka ɛmɛ na dawa ma ati tɛfɛ ikame agbege kuma adi dawa fana ba ɔmu mi pretend yɛ na kina mɛ fama o ka di tɛmɛ tsi ama ama tɛ ani mu na di tie ma ma ama wa lɛ mɛ ti dze ma no fɔ na ma ɛn kuma tse dɛ kuma tse dɛ kuma tse dɛ kaki dzi ami gbe lɛ kaki ma ma tse ma ba kumɛ wa mɛ kɔ anɛ mɛ ma ma mɛ ɛ awo yi ti tse kpara tse ɔ fone ayɔ yi ama wa lɛ ame kakpali adi ɛŋu du keke ɖe fi mɛ lu ɛdiɛ ne eke mo la di ke gbura awo mɛlɛ ɔdi ɛfɛ ne wo wa rɔ mɛ amɛ mɛ keko la ɛyɔ katite ama ma la gbodzi le alɛvi la yɛ kɛrɛ kɔsu la bi ko adi tsa ma gbura awo mɛ ti kpa ne kuma kpɔ ɛŋu tsi asɛ ɖe fi na am. فإن كان لكم فتح من الله أما أبمل فإن كان لكم فتح من الله ìjẹun kọ jẹnẹkẹlẹ wọn nà bí ó mẹmẹ gbójúlé gbókùnmẹlẹ lẹ máa gbọlọ màmá àgbẹ gbọlọ wọn mẹ náà wà ní ti láàbíà mẹ náà hà ní ti láàbíà mẹ lè ilẹ kọmínà là ọjọ ṣe yìí máa ọjọ ẹgbẹ ọ̀rọ̀ máa fún mi. lẹ́yìn bàtà mẹ́yọ̀ tó

idabɛlɛ faatuna minɛlɛgɛ nima ɛnudu kamɛnɛ gbɔmɔlɛ amɛdugbe maama ɛlɛ amadede lɛ tobi dama amadede lɛ lo dama amadede lɛ adzɔ da adrayima di ama wani ɛnudu tsi kuma keyi lɛli mɛmodzi daa laafia ɛnudu lɛ tso kpɔnatsa ne bi sɔlɔ la flam pete yi dɛ no kaba dzɔ yi dɛ kaba dzɔ yi kadzi mu tɔ itsɛ ŋkumɛ gbodzi le wa dɛ o ɛnkumaka dɛ amma ikenki jama kadiri gojile jema dikekele oda murida amaka وإن كان للكافرين نصيب أما ألوك ملولة إجن في جماعة كافرين نصيب إجن في جماعة كافرين نفه إجن في جماعة كافرين بجيلو جيمة في جماعة لغورة إتي في جماعة ستراف إتي kátà mi àwọn atọ ìtòdú gbégbé àtàbìrì yáà ní ké gbojú lójú mùsùlùmí màmá ní iṣẹ mùsùlùmí òwúrò ẹlẹ mádọ́nà tẹun alùpùpù mádọ́nà àmà kábìrì káfùmà àmà gbojú lẹ wa kúmẹtì kúkọlà kùmàtà àmà alùpùpù aka ọmọ mẹjẹ gbé wa nílé alẹ́múnẹ́ sàn àwùjọ àléékùn aka ọmọ mẹjẹ gbé wa alìka kàmínà wà jẹ kakọ ọgbẹ wọn àmà tí tí mọ àmà tí mọ ọmọ ẹgbọn kò ń kà á mẹ àti ní wọn bẹẹ gbọlẹ ní ọtá mọ àmà ẹdọjẹ dá ọpẹpẹ ká àmà ẹdọjẹ dá àmàlà wúra kíkẹ yìí nígbà wa نغلب عليكم ونمكن من قتلكم أما كان يكيني إجن جمع مبو ما ما بمنيلي نعم ونمنعكم من المؤمنين أما كنا يعمل bí àmì mómìnì àmà kọ́nà yàmì àkíní ọ̀mọ́lẹ́mẹ́kìlì àmà kàn àmàjẹ́ kálọ̀ àmà má là kẹun dún má nà bá lè dún àmà bí ìjẹ́kẹ́ mẹ́ńtọ̀ ìmàjẹ́ so ọjọ na ebere lo kuma je gbukọ lati dẹ maka ebe a agbukọ le kọjá kàkí akọjọ kàkà. ọmọ ọmọ gbogbo bẹẹ lè kó ìyẹ ọmọ ìyá ọmọ. ìṣẹlẹ wọlé amalẹ kuma kalẹ ìkọjẹ dẹgẹ tabali wọlé awuya kóhùn bẹẹ lẹkọọ mi ọmọ ìkìyà ọjọ ìfọlẹ ni òun atsọdà òun akàjọ àgbàdé ma ọjọ na alahu akbar wọlé awuya kóhùn bẹẹ lẹkọọ mi ọmọ ìkìyà ọjọ́ náà fẹ́ ló yàá tsọ da gbàdé ma yàá kàjọ gbàdé ma yóò mọ̀ ní kíá ma ọjọ́ làyẹ̀ kùnà káyé tó àjọlẹ̀ hà alẹ́rẹ̀ ma ẹ̀nà ẹ̀nà jàlè kọjọ́ káyé. gbégbé ilẹ̀ gbégbé ilẹ̀ wọ̀lẹ́n láàmùn lẹ́n ìkìlánù gbégbé ilẹ̀ wọ̀lẹ́n yẹ̀jẹ̀ alẹ́ láwùlẹ̀ káfíìrì náà alẹ́ mọ́mìnira sẹ́bí la oduni emi obaleke tsabeji ma lɛ ama etsɛ nkamudaba tɔjɔ na mɛ ya ka viri ta kpamɛ o gbegbe lɛ inɔ na du kɔdza dɔ na tɛ wa ka viri tia dza le mumini gbegbe lɛ inɛ du kaka viri aka tia dza le mumini gbegbe lɛ ɔdzɔ kido ati ama ka viri ɔdzɔ kido ati ami munaviki bakan.

ọ̀rọ̀ àrùn nínú tẹ̀ máa mẹ́lẹ̀ tó bá lálẹ́ iná òun ọmọ tó bá ó yà sí láyà àwọn ẹ̀kọ́. Wẹ̀lá lẹ́kọ̀ọ́ ìyàwó ìnà àwọn ẹ̀kọ́. قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدون ويمدهم في طغيانهم يعملون يحادثون الله ọjọ́ ìfẹ́lẹ́ ni àmà pàlùmá mẹ́nà máa wọ́jọ́ wọ onáàdì kí gbogbo ilẹ̀ kọ́ ní ọjọ́ wọ́n lẹ̀ dín náà àmọ̀nù mẹ́nà máa wá mi bẹ́ẹ̀ kùmà dọ̀gbẹ̀ta ọjọ́ wọ òun tí a ló kùmà kú mọ́ wọ ọjà kàwá ìdí a máa gbọ́gbọ́ ìta. ọmọ ẹ̀ ọkọ̀ tó nàìjíríà ọlọ́mọdé ìpìlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó máa na lẹ́nu ojú máa wọ́n lẹ́nu ojú ya dama biya karama na'am wa ma yashurun tamda matan mana mahai na'am li qulubihim

lóní tí ọjọ́ tọrọ lèmi náà ń. ìgbà tí ìlànà ó máa ń mú. ṣé màá má dọ̀ àti mẹ́lì amẹ́lì ayé máa lè nẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tàbí mọ́mì ní nẹ ìmọ̀ràn ọjọ́ àti ọmọ. àánú ló ṣe máa amẹ́lẹ̀ náà. sábẹ́gbẹ̀rún pàtó sẹ́dínà fọ́sẹ̀ sẹ́dínà ọmọ sẹ́dínà osman sẹ́dínà aliyu nẹlẹ́ àrọ́ sàmà àti náà yàmẹ́lì ayé máa lè nẹ abẹ́lẹ̀ sọ́mà kábẹ́lẹ̀ ọmọ. ọ̀rọ̀ àlọ́ òmìnir kẹ́mà àyẹ̀lẹ̀ ṣùgbọ́n. ọlọ́dún tó kùmọ̀ fún mùsùlùmí ni àmà amma kale da anu minu amma la kama ya mani gama a ah, mana sufa ha da da gun kamani da da kamale da da malale abu jan da jumai dan na bakar dan na umar dan na usman dan na ali dan na abdulrahman bin auf amma da da mace ran ah, malo sura ta kin ma sura na ko ko lambe ji ma komo ha go da ka je ni mani ko ko yi ya te madojawa makaama ati mɛdi ma dɛbula mi mú mi nɔ mɛmɛlɛ yi wani hɛ kɔɔlu lɛ yin rɔdza ala yi lɛ lɛ mɛdi nɛ ti. rɔdza ala yi lɛ mɛdi nɛ ti lɛ lɛ kori tɛ mɛ na mi na na bɛ. n'a Kọ̀lá màtàkó kọ̀lá bí ẹ̀jẹ̀ ní ẹ̀dẹ̀ ìkejì ń dọ́gba àwọn lẹ́gbẹ̀ẹ́. Ọ̀pọ̀lù látún fi kú àlà mẹ́ni ń dẹ̀rẹ̀ tó lòlá. Látún fi kú àlà mẹ́ni ń dẹ̀rẹ̀ tó lòlá. Àgbà ẹ̀rọ gbogbo ọ̀rẹ́ kejì rẹ̀. wọ́n ولكن المنافقين لا يفقهون أما سمجة na المنافقين bẹ́ẹ̀ni màálù tó fi jihadi ekide ekide diẹ náà na kí ebien ẹ̀tù lè bá àmà bá màálù tó fi jihadi máa jihadi ṣe láàbí àmàdójá wá kì títẹ̀ ní jẹ́ náà mẹ́rin máa ṣe ṣe lọ dúpẹ̀ kí á náà ó láì jihadi mẹ́ni gẹ̀ ní mà mẹ́ni lè amúnẹ̀gbọ́lọ́rọ̀ sheria kubwa tunayopenda jana mwaje ama alu kijumnadi kama je nani le in rajana na le rajana kama tuja wa kama koji le ama je kama muda dio medina labia naam la yukhrijal min al-'azmi min al-'azmi ma ama kona mi be kuma tuma fata koja na masa màá tẹ̀rẹ̀ ma èrò méjì na yìí àmà dá mẹ́lẹ́ nọ kuma mẹ́wàá má dùn gbànyọ́ gẹ̀ la ilaha illallah inna lillahi wa inna ilayhi raji'un. ọkùnrin ilẹ̀ yìí a jẹ́nàl àásùmínà àjàlá àmà kàmàtọ́ mẹ́tẹ̀ àmà hàmú lójú kàmà o usman amisa abiyo mɛmɛlɛ kɔ jɛnɛ fɛ lo ka ale di akini o ma le jɛnɛ abe tsamɛlɛ le jɛma kuma ma pee kàwọn máa jìnnà ababakar zùlìjẹ́nà umar zùlìjẹ́nà usman zùlìjẹ́nà aliyu zùlìjẹ́nà zùlìjẹ́nà zùlìjẹ́nà ìjọba máa jáká yìí àmàlẹ́ máa tàkí ni máa jẹ́nà tún kàtà yìí àbúkù máa kọ̀là yìí àmàdàdà sọ̀rọ̀ àmàdàdà jáde àmàdàdà sókè yìí hàbí àmàdàdà sókè dáwà ẹ̀hún tún sẹ́hún sẹ́hún vijana wanalaka kampaka hata eh hatari ya mnafiki ona oboda nikitaji akuma otigide no eni eh, ami eli eh, mnafiki eguru eh, ma ku ma ti wa di be bata ko o ma ti wa le be bata ka ni biji wa ti wa chamule utuba mnafiki hata we ne jili o ne kele jile me gbonyan eno memele ji orucho ojo memele ji eno lanide mele bo memele mnafiki ade ṣe àwọn kaje ni ale in ba ko tubi da yin rajana ila madinati da ya haru janal a azmina ala azalla waje ban da yuma a kini wa lillahi al-izzatu wa lirrasuli ina ka kiya ta munafiki awu tilisin mani mani amani akini jẹun kuma ka maduna jẹ kọjá nàbí ọlá kà mú ìjẹun kọjá ń gbà máa dùn ọgbó lẹkì ẹ kuma gbọlama gbọlama ara ma gbọnyá yìí kìlẹ̀ ẹ̀dá ìdí ni kọjá nàbí ọlọ́dì wò tó ma. idan aki mi kamar adu kuma human side fa iza un la suratu nazala ba'dhum ba'da فهل يراكم من أحد يراكم من أحد ثم على الله mi la ba egbe ka ekili mele na ka ataghị taa dị ka maka ala enebeghị amaghị a ama ere akụ mere aha ine na dị ha ama sọpọt kele gbọlagide yi mena ehihe ihe na-ebu kele ihe na-ekwume ka ahụ mena ehihe ama ka nne يحذره المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تهزرون أكل الجنة بجنة جوكو فلا كتاب ما فلا ما ما غبا ما غبي ma ga ọtọ ma ga oyi iṣẹ kumali akini ama ama tẹ ẹta kuma ta yi tabẹ tabẹlẹ kuma ta ama ama yi ọjọ náà fẹlẹ lárí jíwọn wà lẹbi sọlọ lọwọ àfẹlẹ bọ ọjọ fẹlẹ ní polisa ju iná láà mọ kúrẹjú bá fún tòun ta gẹrù ma ẹgbẹ kàmá ẹtú pẹlẹ ọjọ àbùkù yìí tí pálọ máa tẹ ẹyìnmá yìí alẹ yẹrẹ akọmìnà àdé tuma fẹrẹ wò káfíńmá pa bíi ma ta para nẹ anyọ ọmọ mu lọtí ayé ayẹlẹtì.

asuma mɔɔ ilẹ tutɔ ka ehe mata ma kpa ilẹ kama tsa ba jɛ kami ba ma mati nɔkɔ amigo ama kuma nɔkɔ nɔkɔ lɛ kakuma ko campaign ke la tí o ti ku ala mɛn. gbogbo lẹbi nẹ kúrò nẹ tí o ti ku ala mɛn ìdọ̀rọ̀ tó lè jẹ́ kuma ní kí sàmà kpa ilẹ̀ yé ni sáṣọ̀ kàmá tó jà mẹ́rẹ́ kí ni kàmá ti kàmá ẹ̀ nù kpa ilẹ̀ mi tsɔ elidze malidze nu o ma ne ke wuwu ma yɛ rɛ nada yi mɛni la tún ibu ala mɛn ti dɛrɛ so le la ɛyìn kò ní gbogbo alima kan náà fún ɛlẹ alidze ká mɛ kɔ n'aka ma nɛ ni mɛtsi kpoku gbogbo edza mɛ aka ma nɛ ni la tún ibu mɛki gbɔdɔ dɛn du kɔbɔ mɛki du rɛ ni ala mɛn ti dɛrɛ so le la mɛta adi di ti fɛ ani bɛ kuma jigi lé wọn lɛ kuma jɛ ké wọn ma ti kɔ wọn ŋa jami bá mo wu àbúkiri yà má gbà má la tsɔ wɔ yóò. awùdílé wọn rẹ o amakpamadzɔ rẹ o lẹ́nu tẹ́ ń ka mẹ ní kí gbọ́nyọ́ fà mẹ ka mẹ má ti tẹ́ra ka gẹ̀ ní. àgbà ọ̀gbọ́n yóò máa gbàgbó ló yẹ ń fọ̀dù ẹnẹ náà mọ̀ náà yìí o máa ń pàtó ká tó yà ilé ala kọ́ ọjọ́ wọn yẹ lẹ gbọ́ wọn máa yàn ní lọ́wọ́ yé àwọn ọlẹ́ ọgbà ọmọgẹ̀ méjì tí ọ̀làdẹ́ rẹ̀ náà. onílà ní kọjá nínú ìgbìmọ̀ wà bíwọ̀ yan. àmàmà ní sàtàzì ọma sọjá tó ń síkẹ ọmọ ìdẹ wọ́n lè láyé sàjá nínú ìgbìmọ̀ wà ولكن المنافقين لا يفقهون أفضل المنافق ما مداماني ọdẹ kì í bèrè mẹjọ ní láti ṣe ẹnẹ méjì kí àmì ìgbé kùmáàtì múnáàbì fún yín máa abdulrahman ni mo nà áwò báyìí sẹ́yìn na ukman ni mo nà fà wọ́n ní ee ṣíṣe ń kàmá fún o má kàtàmàlíà ilé àfihàn yálà kí ni dúkú gbọdọ̀ dúkẹ́ ẹjẹ la lukọjọ dàgbẹ lẹ kàtó àmà dọjọ méjì kìlẹ yìí subhanallah lẹyìnà usman wọn jẹ màkì rìjà téyìn rìjà kàkà ìdọmọta èkì àríyàn jáká yóò mẹdínà gbà lẹyìnà usman òun la ibi sàlẹ sọlọ lọwọ sọlọ mi lè wà mùsùlùmí báyìí téyìn ni fọwọn ìlẹdọmọ téyìn ni téyìn ni e kàjọ yìí lẹyìnà abdulrahman bin awo jágba ìlẹsí e hajá jágba ìṣẹkẹtẹ e ìgbányé hàn ìṣíbù. ti padà ege báyìí ẹ̀rọ kàjú mú lójú màá làkú ọ̀hún láti mú dáná na máa ń dáná lẹ́lẹ́ lè tó ń ala mẹ́ni bẹ̀rẹ̀ ń náà bàtà náà náà bàtà ń dáná tó ma ọmọ àwọn abijẹ́ ọjọ́ kejì ẹgbẹ́ àti náà yàn ọjọ́ náà يخادعون الله وهو خادع معهم وإذا قاموا إلى الصلاة وهو خادع أجل في لنا دام أبوك كوجي جماعة منا ما قوجو قوي أجل في لنا وانا قوام لوغو كوجي وهو خادع كده إجينا يقبولو قال لما يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا ربنا نكتب المنافقات الذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له بعض باطنه فيه رحمة وظاهره Láti bí òpẹ́ òun ìpà. ولكنكم فتنتم أنفسكم وربكم وابتلتم وغرتهم الأماني وحتى جاء أمر الله وغرتهم بالله الغرور ọjọ́ káwé ní àjíníwọ̀ hùwà fáàdì rògbìn wọn náà gbàmẹ́ lọ́gbọ́ àgbàlagbà wọ̀ ẹ̀dẹ̀ ọjọ́ náà alùpàtìdí àmì bẹ́ẹ̀ kùn àṣẹ wọlé madilada wọlé wọn máa yẹ lùlù palẹ̀ màdí àmì bẹ́ẹ̀ kùn àyálò madilada lójúlẹ̀ wọn máa yẹ lùlù palẹ̀ màdí àmì bẹ́ẹ̀ kùn àwìjẹta madina gaza kala majer ripale otidala nke made da taki da ma ma wa wo to je ripale ogo ma wa ka mba ogo ma yo mati so mati jal mati jonju ma ko taki da le ma jele ki ene na ko taki da o mo taki de on ba ko wo to da on bo ki ada on ma do ki ile ki ile ki atuna je ya je ta kuma de wala ta kuma to ame me ko taki da ma wa wo to le to on alije na da ma loki mẹ́ta di ojú mẹ́rin ẹ̀dọ̀ fún ọjọ́ kí wáyé ọjọ́ náà kálọ̀ àlè lòdì àmà lólẹ̀ pàmì mọ́mìnì dàmà ajẹ́lùpá lè àmì mọ́mìnì dẹ́gbùlù kàwá dé malachi dàmà tsaka ọjọ́ kí mẹ́rin kìjì múnáfìkì má sọjọ́ abẹ́lẹ̀ ọ̀kọ́lẹ̀ ẹni rẹ̀ bọ̀tàkì dàmù tsaka àmà ọjọ́ adẹ́nẹ múnáfìkì nà ọ̀nyìnmìnì ọjọ́ nà dẹ́ ọjọ́ kí wáyọ ọjọ́ ìfọ̀nà yóò máa yẹ kó lùlù uganelege ìyàwó jẹta tọ ọba uganelege jẹta tọ wàlẹ mọ náà lùlá lọlẹ uganelege náà nàtọ awọtọ náà atọ, kọ ẹjọ màkà nìyẹn ya awọtọ ẹgbẹ tọ uganelẹ ẹjọ bìbí ẹmu náà jìkítà awọtọ àmọ Ama yẹn ló uganemalẹ yẹn náà palo ama na lo oneo ma adi alo gila gila de ama ya mu na kiti je mu yoyo gen na mi break break na bo kiti a a uti de afu na ina lere re mane keje do gen yo ma yakul munafiquna يوم يكون المنافقون تقول جل أبي منافق جل Nọ́mbà wá ni mú mi ní ọ̀gẹ̀ tí a ékù òmù ma tọ́jú ma jó ọ̀mẹ̀mẹ̀lá ló mà lọ́ àwọ̀ta lè máa múnà ló mẹ̀. Yé máa là ló yé nàdégìrì náà. Òhun òhun náà wọ́n tó jáde sílẹ̀ lórí ìlú. Àmẹ́lì Amúnà lẹ́mẹ̀. Àmúnà dìgbà tó nábẹ̀. Mẹ́lì ẹ̀ gbogbo máa ń nà mẹ́lì àmàmúnà ihe adabere kedu kama wela nzuru na amedede ama ọmọ junction ọmọlẹ amedodo ama mọrọ na abatọ mọlẹ amedede ama ọmọ láka mi wúni náà ń jíkàdé dè mẹta. bẹ́ẹ̀ náà ti ìwé máa ń bọ̀ máa pàdé tó ká máa dùn lé mẹ́jì. ẹ̀ ayé mú mi náà kà. ilé ìjẹ́ ọ̀rọ̀ ọkùnrin. bákan mú mi ní ìṣẹ̀rìjì lẹ́yìn lẹ́dọ̀ọ́ ilé ìjẹ́ ọ̀rọ̀ ọkùnrin.

lakini rɛ ya wɔtɔ ko te alijɛ na ye ko mi ka nɛ taku deju bi kure a yɛ ba cɛ ba kɛrɛ mejeji la tɔ bɛ yen aa ye aji bɛ mɛ ya ke o alo mali tali kɔnɔ alijɛ na n'o yɛ la ko ni n duru na ne tɛ tɛ bisimi n'o de tun ee o de da a ma de da mɛ mɛ da bi tu di màdé hàn létí dɛ kàtó tó kuma wípé pa ni mú mi ní ipò díẹ̀. olórí tọ̀gẹ̀yìn lẹ́nu oúnjẹ tó. ọjọ́ kọ́lẹ́ sọ́kùnrin àlẹ́ àmọ́ pẹ̀lẹ́ lè fi máa ń lo àgbàdo máa kọ̀ bí dá.

Ọkàrà ọkọ̀ àdáni bí múmìnà mọ́ ilẹ̀ kàkíní. Àbẹ́jẹ́mẹ́ ni gẹ́mà hapùn pàmì a abájọ ìhà yìí. Ayàwọ̀ owó àfáàdì gbóhùn àdójùn rò. Mẹ́jẹ́mẹ́ ti gẹ́mà hapùn pàmì ní ìhà yìí. Tákà bí ama ajọ ohun ẹlẹ wa yìí àmàdéhùn náà kàmákọlà pàmì abájọ yìí àmọ ìmọ̀mí náà ọmọ ẹ̀ma àjínì yìí fíjì àmọ ẹ̀mí òbọ́là àmàdéhùn yìí kúdílẹ̀ ha ẹ̀yẹ sáàmì kéjú àmàdé àgàgà yìí jàmá kàmá pàmì àjọ ọ̀dàmá tẹ̀yìn jàmá pàmì àjọ tẹ̀yìn. jama kame ah, jawa ka sana cheun bi bada da mai den amumi ah, amaka ah, olu eh, oh, ni ogeja iji a sana che da ma a sana ji ya da ma a sana ji dawa da ma a sana ja da ma ama walakin nakum tatantum anfusakum yeju ya ko no walakin nakum tatantum anfusakum asma lika unle chile amekaka ya bola mei

one ya pichari n'ikete oyin gbatinyu kiaki kima na luki tere nyigbeni elanya ne ayi tebili kelebe yi yomacho ogbushe kọmanyi manyi manyi ayi wari sebutu meji kanyi kanyi meji akini ọwọ tete n'ekedo na ya na lazia bere ha. wọ́n rọ́ọ̀rọ̀ tó mú la mɛnɛŋu lé labɛ taki dze mate ŋdu kumaka mɛtse kumɛnɛŋu lɛ ɔfɛ mɛtse ni ɛŋdu ma kumɛtse kumɛnɔfɔ lɛ mɛtse ɔkɔ mɛtse ni ɛŋdu ma kumɛtse kumɛnɔfɔ lɛ mɛtse dabɔbi dze ŋu edze ne dze mɛtse wɔgɔrɛ tumu alamani ɛwue kɔ anana kumɛnɛ yiwo mɛgbɔgbɔ mɛla bɔdzɔ tɛ ɔdzɔ kidu ato ma naam. ata dza amuru ti dɛ kalaka mɛ adze tutu ba nu. mẹbi àwọn gbogbogbò àtàjà àmúrò láì gbogbo sáká làámù ilé ọjọ́ ìyá tẹ̀rẹ̀ mẹ́ méjì tó bá náà mọ́. ọ̀rọ̀ rọ̀kùnrin sí láàyè ìbọ̀rùn. láti ìdílé ìyá sẹ́nu ọjà mẹ́lẹ̀ ìlú náà gbọ́ wọ ọjọ́ ọjọ́ tó wà tó. mọ̀múdà tó ti ije kuma kwane adago kwa wechi lalilayo lalilayo ije kuma le adago kuma cho gini komu kusala takuma deji tola no goyoko ọlọrin ìtàkà ọmọ lójú kápẹ bẹẹni àwọtọ ti àwọtọ yàgò yìí bẹẹni àwọn ìṣàwọ yàgò yìí onímọ gbogbo yàwó lè hàn ìjẹun kì á ṣọwọ ẹun dúró kì náà kàkì á kọ bí dọgba ọmọ ẹjẹ kì á dùgbọ gbogbo. ẹ̀hún dúkìlẹ̀ ọgbà àwọn èèyàn ọ̀lẹ́gbẹ̀yìn ọ̀tá ìyí lẹ́gbẹ̀ẹ́ gbajàkáyàtà ọ̀wọ̀ yá gba èèyàn àdú ọ̀wọ̀ yá jẹ èèyàn tùjẹ́dà ebèjìkà nẹ̀ ayé lè ya nílẹ̀ ọ̀tó èkì á lè ya alẹ́ iṣẹ́ fi jọ àti ní islam dẹ́bi yọ́ dìbò sáàmù náà ẹni máa ṣe é èyí bẹ́ẹ̀ ti kọ́ mọ́mì jù máa dáhùn ṣe akíní máa jẹ tẹ̀lẹ̀ ní ọ̀wọ́ èyí ti máa jẹ máa jẹ alọ ẹ̀tẹ̀lẹ̀ ní múnáfi ti yá jẹ́ fi ṣọ̀wọ̀ ẹ̀tẹ̀lẹ̀ ní jágajàga yá ṣe yìí wọ́n ìgbà fáwọn ilẹ̀ sọ̀lá iṣẹ́ ń falẹ̀ ó kọ̀ wọ́n ṣe ọmú kùtàlà ọ̀wọ́ lẹ́tí jágajàga máa ṣe máa jẹ tẹ̀lẹ̀ ní amayale maje tu kama ne kili eje maje kuma akin maje amacho ita kama na wala yuzkuruna Allah illa qalila ne badu kuma le mojo de ojo estele adikiru la yemi ise maje irugo maja kala gogo en kuma joye matan to ile kamune mama nle ojim o mato mote ma so ndun abele sujeda ike lima kuma tsie gbogbo gbe titse kuna gbɔ titse ŋdi tsɔ o kuma gbɔ katu gbogbo kai mata luma yɛ mɛmɛ nígbà tí ó yẹ ɔnɔnɔnɔnɔ awo gbolo mɛ ila kɔli la alawɔ dihi reya yi o dze tse kuma li o ma de ŋun tse ɔdze ti wa le nyɔ mi bɛn o sali ma o ŋun na o gbɔ fi gbɔ fi na fɛn na wa la ilaha. هؤلاء ولا إلى هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا ayikide wọn tún ajala kini munafiki sakadiri original wọn ṣe yìí and abe kumanola ayikide yìí ma ṣe chronic tabali ma ṣe na mọ ma ma ṣe na mọ òkekele ma ṣe na mi bẹ ma ṣe jẹgọ ma ṣe na ma ta.

mọ̀jẹ́bìlì ẹ̀bí làbí ẹ̀nà gáàlìkà tí àlè náà tún pé ẹ̀ ń bẹ òwùjẹ́pọ̀ mi ni tí òwùjẹ́pọ̀ ṣe lójú ẹ̀yìn ni ìhàn omi fún kàtánà ẹ̀yìn ni sẹ́yìn ẹni kìá ni ibi bọ́ nínú ìwé méjì kúrò àgbò sábẹ̀ lágbèjì ń sákàlẹ̀ kóòdù ń bá ìdí mà bá a. ètú ìdéhùn ètú kẹmà ẹ̀jẹ̀ ètú tẹ́tà wa kó kíkàmà ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ń bó kàkàrà jìdáwó èrò kó kà á. fún adéjúwájú adéjúwájú ó yẹ bọ̀kìdẹ́ ó yẹ tèkìdẹ́ ó yẹ wọn. sáka máa jó di màdọ́màdọ́ òjòkà yá di ilé dẹ́nà kọ́lọ́ ẹ̀ àwẹ̀ ìdí àìsẹ́yà tùjà yá jà níjàgbó ní ìwọ̀n dẹ́nà gba àfà àgbà ohun òwúṣẹ́pọ̀ wọn ti hùn òwúṣẹ́pọ̀ òun lẹ́tì bíjìjà òun lẹ́kọ́ ayé bíjìjà òun lẹ́kọ́ kan wọn á ti àmẹ́kà mẹ́tìwájú ama me ka ama chọrọ me kuma tó wuce kwa ama nọ ama lẹ́nu ìṣẹ̀hún pẹ̀hún òwúṣẹ́ pàmò àlè àmàlà jẹ́ ama, ní ṣe kọ̀pọ̀tíṣọ̀ lẹ́ àmẹ́lá àdù àmà máa ṣe ma má jẹ́ àmà le lè mẹ́túmọ̀ náà kuma mọ́tọ́ mọ́ta ama kama ti jẹun ama. Ma ama mi tí a ti ní ilé mohammed ìdásílẹ̀ ṣẹ̀ ti mùsùlùmí adé fún òwùjọ́pọ̀ títí òwùjọ́pọ̀ òwùjọ́pọ̀ adé kọ̀m̀pléènì tàbí mùsùlùmí adé òwùjọ́pọ̀ lẹ́sìn òun lè ìmé mélẹ̀ àbí kọjá gbàyẹ̀ mùsùlùmí bí nàbí nàzàlìkà idọ́ òwùjọ́pọ̀ yà títí òwùjọ́pọ̀ lè mùsùlùmí bí nàbí nàzàlìkà idọ́ máa fà yà títí àmà fà lè wọ́n jẹ́ ẹ̀fọ́ lẹ́ni ìlà ìlà ìlà. ìjà ìfìjọ́ òwùjọ́pọ̀ yá ti mùsùlùmí ẹ̀gbẹ́ lẹ́nu náà. Wọ́lá ìlà ọ̀la. Àtúgbé mùsùlùmí wá yá ti òmùsẹ́kọ̀ ẹ̀gbẹ́ lẹ́nu náà. Wọ́mẹ yóò lè la òkèlè ṣẹ́gi dalẹ́ kúrò sọ́bí la. Ọ̀sẹ̀ kìíní ìjà ìjìnlẹ̀ ó gbé òmùsẹ́kọ̀ ẹ̀ má pàkójà ní. Yíyá ni ó gbà pa ẹ̀kọ́ òmùsẹ́kọ̀ kójà ní.

ìní láìpẹ́ wọn tábẹ́lẹ́ lè gẹ̀ ọjọ́ kìlọ̀ àti ìwọ̀n tó amẹ́kùnmọ́jà mímú mi ní ọjọ́ ẹjọ́ ládà náà bàjẹ́ ìkì pàtí ní. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله ayyukida ya ko ya dun ajala kini ikina mi be kuma jala mi munafiki imla ki munafiki maji ami mumini maji ama le ma kuma je jala mi munafiki ojo won ma alele kuma o tatiyo pam di mumini complete on de on che ngejo kafiri to maye musulmi ya ayyuhal ladina amanu ojo bina me kuma daga jawojo ojo che ngejo magbali taki bi mɛti ami bi kuma dɔgɔ caman lɛ ida bɛlɛ lɛ. laasasahiru kafiri na awuya. mɛkiji benu mɛkiji benu laatɛtɛki zu furu la dɛ laatɛtɛki zu amɛ mumini mɛji benu kumɛ mi alikafiri na kumɛ mama kafiri tiɛ nɔ laali laatɛtɛki zu kafiri na awuya mɛki mama kafiri tiɛ amɛ nɔ laali mɛ nubi ami muminin kina ŋun ka gidɔ e ma lula ma wani tuni e o jɛnɛ fɛrɛ k'i mu wɔla bi a dɔgɔ ja ne kini na bali ka gidɔ ma bali ka musulmi ji ami ka kida akuna ka ma kida ma ma o tse o tse o dzodzo dzodzo lɛ mɛ kini meji ya bi dzi mashe ujejo la mali kakini abajo amado kinyo igide aluwazi wọn akai iṣẹ aluke dẹdẹdẹ dúpọ náà akai dojú aluwazi wọn akai amado kinyo gọọmenti gidẹ ma pọ bí ẹtẹ amado kẹbi ẹni ma ama jẹun du jẹun du jẹun du yi amalẹ pèsè ìmàkódù alùmọdé gbẹmú kakini abajo yìí matsa ma kamatsa la taki dani ɛnɛ di kpɛlɛ kiwọn yɔ wɛgɛ i'm telling you ɛtsɛ la kuma ka pɛmɛ maa dɔ ma tsa bɛlɛ maa dɔ ma dza bɛlɛ maa dɔ ma tukpa bɛlɛ lɛ ɛkuma dza mamɔ ɔwɛ ma do mamɔ lɔtɔ ɔganɛ toruka ma kumatsa ma nɔtaki da lɛ kuma dɔ ɔke ɔn ami bɛ wa kumatsa musu mi ɔganɛ lɛ mɛ ne to ama mama mama lia ba ma gbɔ o mɛ lia ba ma gbɔ sójà ni ma kàmá jọ yí àmọ mùsùlùmí sí seventy percent àmàjì ẹwọn àti kìjàmá nọta kìdá là á pàmò ìjọ ìgbàdú ìta màmá làwọn péjì tébù fún ẹnẹdú kìtọ mọyókè ọmọlẹ lẹjálẹ àkíní àmì bókàkà ètè gbogbo homanẹ fọyì máwé kéèl máwé ní amma me makanya kinda dongo ame ami muslimi takanya yi ami muslimi ma gbojile ni je gba kamalia ha muslimi padama ha muslimi yiji ito sise ko fe ki to ja ne o ko kan ugbo du ma muslimi domo ala na roju ko abu muslimi domo won ami bela abajo yi ti ja wa ko le gide ma bela abajo meni to ekele sɔ ma ba dzɔ yi titɛ ŋutsu tó du kɔ mamadu kodza gbé ma ní àwọn dzɔ yi tɔ ɛnɛ kɛlɛ tsa gbodzi tɔ ɛnɛ kɛlɛ tsa ɛna gbodzi kɛlɛ ká lɛ ke kimu da alu alu kama wewe tse kama ne kiri seventy percent kama kiri ko ina ma lɛ ne kiti fi la ka yio la kizu na awoliya a mi ọ̀làgídẹ́ aliwáàzí ń wọn àkà yìí láti kọ̀láka wa ọjà ìfẹ́lẹ́ fi wálé jùmọ̀ mi jùwọ́ láti àwa ìyẹn ọjọ́ ha kakoro jajali ìgbélé alọ́dọ́ mẹ́ ẹ̀jọ ẹ̀la ẹ̀wá kìlìwúwe tẹ̀hún lẹ́ ẹ̀hún tẹ̀hún lẹ́ èkì bọ́ǹbù ẹ̀kọ́ àná àmì mùsùlùmí ẹ̀ ẹ̀ pamá. boko haram ṣé ìmọ̀tìláṣí yàtọ̀ kọ́ọ̀mù lẹ́kọ̀ọ́ tí ni gbogbo abájọ wẹ̀ ayé madé ilẹ̀ yìí ayé. inna lillahi wa inna ilaihi raji'un madé ilẹ̀ yìí ayé. tọ ọgbọdọ náà ṣáká kí lù ilẹ̀ ọgbọdọ kí ṣe ṣáká ẹ̀ máa yé mi máa yọ ọmọ mi ọ̀pẹ̀ bí kí nù ẹjú pé ká kàkíní ẹ̀wọ̀n dáa. amájọ ń pèlè àti ni èyí ọwọ́ òun lẹ́gbọ̀n káká mú dàbí tọ́ alọ́dọ́ mẹ́ẹ̀ ẹ̀jọ kìlẹ̀kùbí alọ́dọ́ ẹ̀lá kìlẹ̀kùbí alọ́dọ́ mẹ́ẹ̀ kìlẹ̀kùbí títsẹ́ ń kẹ mẹ́nẹ́kẹ́ sáré yìí gbowó ń kì í hàbùn àdìkẹ́ ìṣe lì í kó ka ìṣe lẹ́ ọ̀kàjẹ́ ojo ki wale jimomi sura belele amori jikwane ya ayuha allazina amanu amme madoga chawajo la tattahidu lkafirina awliyaa min duni almu'minina isina laka kojo kejo ba ki aje ola kuna ka wa na reju ola oreda أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا. إن جنب أتريدون متني aturi duna mɛtɛnge ju fɛn kilo yi da bia aturi duna mɛtɛnge kɔjɔ ne fɛ yolo an sɛjɛ alu ale kunsuta na mubina kɔjɔ kini huje kia kpɔn mɛ dɔbata mɛ mɛtɛnge kɔjɔ ne fɛ yolo ki nɛn kia dɔmanyi bi ɔbata da kɛrɛ mɛ tagba kagolo baba mi gɛsi amɛ gua kelia ɔjɔ adi yeyimɔ mi gomɛ mɛtɛnge abɛlɛ na o zi bɛ la ɔjɔ kijɛ kali aturiduna an taj'alu an taj'alu lillahi alaykum sultana mubina ọjọ́ wa lẹ́júmọ́ mi ọjọ́ wa lẹ́júmọ́ mi ẹ̀hún tí ká kọlu kọ̀ lẹ́gìdẹ́ yìí ajéjì akẹ́kọ̀ọ́ jẹun kàjéjì akẹ́kọ̀ọ́ ẹnẹ dú kàdójú àbájọ yìí kùpáyé kùpáyé òyìnbó a ọjọ́ jẹ̀múlò nyámi gbé kọjọ́ dùpáyọ̀ fẹ́ ní mọ́wọ́ àmàlìdígbélé. amani prison amana ndu amana ndu amani ọjọ tẹ mú wa bìlú mọ wọn ha ọjọ àtẹ mama bìlú wọwọ ọjọ dàá ọjọ wọwọ lẹ ọ wọwọ yìí ọjọ mú ọwọ kẹbẹnẹ kìánà tsagbó díẹ mọtí màkì ní mamu yìí kà wájú má ní.

òun ọ̀rẹ́ ẹ̀ divorce ayọ̀ yìí ń dárú jáde area court owó area court area court owó kọ́ ìjẹ́ni kí wọ́n gbọ́ yẹn dárú gbẹ́mẹ́lẹ́ à ẹ̀rẹ́ náà jùgùjùgù atọ́ area court ọmọ kìí jọ́ọ̀jì. ọ̀gá bí nàgbé ojúmọ́ kó àwàdé ma ọjọ́ tẹ̀ máa dunni mọ́wọ́ ọjọ́ àtẹ̀ máa máa dunni àwọ̀wọ́. ìjẹun kàmàlà àwòjá ọjọ́ mú mọ́wọ́ bíjẹ́ ń kuma kíni èmi ni yìí mọ́lájọ́ ya máa rí máma bí kuma dápàlà kó ajé mi ẹni kí wa. Àkàtí dọ́mà nínú ojú mẹ́kọ́. Àmọ́ àtàkà máa ló tún bẹ́ẹ̀ kà máa dọ̀ délé hà àwàlá tó má lè lóko. Nára àmì kùmù fẹ́rẹ́ fọ́lì ìgbà yìí rò bí ẹ̀dì. Ọjọ́ ìfẹ́ tó lè ṣe ní òbí rú ẹjú. Ìkọ̀kàtí lẹ́dọ́gbanáwa àmọ́ ọjọ́ kíjẹ ká ìkílé mú ọ̀nà àkìdálò ìpè kọjọ́ yá mímí kà á pé palówó ló tàbalẹ̀ ní ọjọ́ kí mú ẹ kà palówó tàbalẹ̀ ní ọjọ́ kí jẹ́ ọ̀gbọ́dàmì pé màṣídágo kọjọ́ nẹ̀fẹ́ lánàá du anányúmọ́wọ́ ẹ̀hún kìlúgbò àdínní wà kí aná lè fẹ̀ lọ́jọ́ kí màdù jà mẹ́nu adọ́jọ́ àmì mùsùlùmí àbí kùmàjú kọjọ́ àbí kùmàjẹ́ àdínní àná láàbí àlọ́ àbí kùmàjẹ́ ẹ̀hún dúkìá náà lè bọ́ ẹ̀jẹ̀ pé mọ́ ukọ́lọ́ àbí kùmàmánú kọ́lọ́ ní tẹun dá ti bọ́ ọjọ́ kí labẹ́lẹ̀ ti wà àwọn dàbí ìjà múná bí ti gẹ̀. ìrìnà náà ti fi iná ìjọrú kí asẹ́lì nínú náà ìwọ̀lẹ̀ ìrìnàjẹ̀bìjẹ́ lọ́wọ́ náà fi hàn. ṣàbójú ṣàpẹ̀hún jẹ́ kí ó na múná bí kì í nà bí kì í nà a múná bí kì í kì í máa tẹ̀ kúrò ní ìpàkọ́ fi dẹ́rìkì asẹ́lì nínú náà máa dọ́ gbaná gbaná gbaná gbaná kápẹ́tì ìhùn haka ma kafiri firauna a kafiri hamana a kafiri namaruni a kafiri karuna a madu yi wuta yau ṣe gara ka kini onu ya mọ̀ pàdé fún a kafiri ni kí a tẹ̀wọ̀n kí ni egwu yọ mùsùlùmí jẹ́ mánu fún kí dọ́mọ̀ kí a dọ́nà dọ́mọ̀ tí wọ́n wá kí náà boko haram boko haram ọ̀ bandit bandit ọjọ́ kí jẹ́ ọjọ́ kí wọ́n adúmájà ọmọ ọjọ́ kí jẹ́ kí jẹ́ àpamọ́ àti dènà àmọ́ nǹkan bọ́ì àmì múnẹ̀ dùhù nakpala thousand ohudai uh, ah, yeni lamace ta mama gbogbo maden tíṣe owó ìṣe àmì múnádì tí a máa wá ṣẹun lẹ́yìn tá a máa dùn páyọ a máa yọ ọjọ́ àmì bẹ́ẹ̀ máa kó máa jọ ìdílé ojú pẹ̀lú bá máa mọ eré máa kọ́ tákùmá lè áhà mọ́lẹ̀ mú máa kó pa ẹni àhọ́rá yóò máa tó kátìtì àmọ́ tákùmá mẹ́rin ní ìkọ̀dá yóò tó kátìtì nìyí. àmọ́ ọjọ́ tí kàwọ́ ọ̀nàdẹ́ àlùkò àlùkò ní jìmá kó tẹ̀pẹ́ ọ̀nàdà kìíní ẹnẹ dú kàmẹ́nẹ níbi ó tiẹ̀ wọn ọjọ́ nẹfẹ́lẹ́ náà wà rọ mẹ́wẹ́ lẹ àmà sọlẹ́ mà bàtà yìí àmọ́ àmì múnádì wá a ma má tí kàmú nẹ má wùwú lábí àmì lẹ̀ wá tí a ma má kójá nẹ má tì ní kójá nẹ kí bọ́ àmì ẹ lè mi ká kí wí mẹ́kì ẹ mena ọ uh, abuja ti kaduna by road mekile àmọ bandit edu afúgọmẹtì àwọn kanẹtì ẹni tọ ọlá bọkì má ní lẹgẹ gbogbo kan wọn lè fi wọmọgẹ munafiki alaika. naam. ولن ọjọ́ tí wàá jùmọ̀ mi. má tí gọ́ọ̀mẹ̀tì kìí jẹ́ ọbẹ̀ tí ó máa ń mẹ́mdà péjì nà mẹ́nà galọ̀ fáyín. Ìyá ọjọ́ ha dàgbà ẹ̀jì fìràwọ̀nà. Òṣè méjì kójà nà ń fi dẹ́ katakata. Ìdílé kí adójọ́ fẹ́ yàrá méjì pàtó náà àmì gbóhùn yángànyàrá kí jẹjẹ ìjẹdẹ́. Àmọ́ òmìṣẹ́jì àkínní ìjẹ̀tù máa fáyé lè. Ọjọ́ wọn á bí nílẹ̀ dúkìá ọjọ́ tí wà lẹ́yìn mọ́ni. Fìràwọ̀nà ṣe òun jẹ́ náà alájí òun aka àwọn ọjọ́ kà á agbani lẹ́nu abọ́ ìnẹ́nẹ́ kà máa pa ihò ihò ẹnẹ́ títí máa pa kì má ń ka ta kì rà lòdì tánà ihò tí ọdọ́ mẹ́gbọ́ dòkùnrin òun yẹn ẹ̀zà àbí alẹ́ tẹ̀lé àwọn ọdọ́ mẹ́gbọ́ torí pé ihò ti bọ́ ọdọ́ mẹ́gbọ́ òun yà kí ni ìwé abájọ omi dole bi wi gọọmenti katide ama omi seji akini ituma fayile lọtọlẹlẹ ọjọ nẹfẹ ọlọ adọ ọjọ nẹfẹ ọlọ kìí tàbí na am. الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم إلا أولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ọgbọdún pẹlẹkúnná tsaka kọjá náà fi lu ká wà lẹwúrú tsaka yìí ìnọlẹdẹ bọkà kọjá náà fi lu ká ká ọjà ńgẹjà máa dùn tabali alùpùpù nẹtẹjẹ dẹmọ ìtẹjì mu náà ti dùn pọ ọjọ tiɛ nɛ kitsi tuba ɛmɔ aɖe tuba yi emu dabi kpe wòkɔlɛ biɛ nɛ emu dabi yɛ wɔmɛ emu dabi kpe wòkɔlɛ biɛ nɛ kɛ liɛ wòkɔlɛ mɛmɛ kɛ hɛn kɛ ma mu ɛta nu ɛ ituba tiɛ mɔ kabɛ ŋu lɛtɛ yɛ kɔdza ti ne yi dɛ lɛni ɛn ne kia na yɔ kó yàda ba ŋu ba ilẹ lɛzi nata bu tiɛ ne kitsi tuba yawon shi darki lasfali mina nari gen na am wa asu ti ke ki ba ti le zaki won ya o kolo won te na am wa asamu billahi ti mo pakanya di ne ojo yi won ko ti adi ne ojo lele ki na am wa ahlatu dinahu billahi ti won ha di ne won ti ojo ne fe lo ka ti ti yi won pa di ne ojo de gen na am wa la inna ma'al mu'min àti tẹ́lẹ̀ lẹ̀ ọjọ́ ìfẹ́lẹ́ ni òun á mẹ́lẹ̀

òun gbèjìdì tó bá dú lè tó bá dú kẹmà ètè èdè àmọ́ èmu náà kìkì ọjọ́ ìfọlẹ́ lẹ́lẹ̀ sí nàta bú tiẹ́ dẹ́ ẹ̀kẹ́jì wà á kálẹ̀ tú kejì dẹ́ ẹ̀kẹ́ta wà á tẹ́sùn mú bìlá yìí ẹ̀kẹ́lẹ̀ wà á kálẹ̀ tú bí náà hùm lè là akọjọ ìfọlẹ́ ni fọ́ wùlá ìkà tábẹ́lẹ̀ tábẹ́lẹ̀ má di fú assurance mọ́tán fọ́ wùlá ìkà má àlùmọ́ọ̀mì nìyà má hù fọ́mọ́lá faná bẹ́jú gbòdá mamudu abi mumini kpala go mena gbale mena gitsepu meki do ya ne du nyowotan meki du nga du nyowotan meki do be du nyowotan ma al muminina ite gbok mami muminu tagoji me mama bi ti mambata wa ulaika ma al muminina na'am وسوف يؤتي الله المؤمنين المؤمنين أجرا عظيما. يا نبي الأجر فلاني fasofa yóò ti láhùn mọ́mìnì náà àjọrọ̀ náà dé ma nígbà tí ni adúlá mi mú náà fi kuma máa mọ́mìnì náà lẹ́nu a ìṣe ń kuma déyìí ṣe gbogbo kọjọ́ mmadụ gbúdú èyí máa nìké fasofa yóò ti láhùn mọ́mìnì náà àjọrọ̀ náà dé ma ọjọ́ náà fẹ́lẹ́ adúládé lélelélele wà mí mọ́mìnì náà dé kì má ní gbalùkà ọjọ́ kuma ọtí àmì mọ́mìnì náà àmì. ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما يبقى ان فيكو متوبا يتكلون اغوفه ان بين اغوفه ما يفعل الله بعذابكم ẹwọn ọjà dàda bẹjẹ mẹkẹkẹ ìṣẹlẹ kọlẹjú mọbi fún ọjà ńgẹjú àtàbàlẹ ètè wa dàbà ọjà fẹrẹ ẹwọn wà bìtì àdàbẹ ètè wa ẹwọn wà bìtì máa yẹ fà lọláhùn bí àdàbẹ kù ina ndu kaza beji mea chewo je na fa yolun naam ije ka me je ka me yi jugbe dojo me yi mari ne be ma ti muna ti gen e won ja daza beji me ki gboji me ti azaba me la jojo ndun mm oja tabelen Kuma wani malilai wajen da fayo loto yi di fasi na Nabi sallallahu alaihi wa sallam na'am. Wajen Allah shakirun na walima. Wajen Allah shakirun. Ọjọ́ jẹ́ ní kí a ti rọmọ gbéde wọ́n ní dúkìsì ọjọ́ ìṣe. Alima ẹnẹ kì jẹ́ ní kì ní lọ́wọ́ tú lẹ́wọ̀n ìṣègbè. Nínú àwọn السرور من القول إلا من ó jẹ máa tí ó jí màá jẹ kwadu ó jí máa méjì jí o ẹni alálejò náà màá gbàgádá ẹni abẹ́ èkó nígbèrè o ọ̀yẹ́ fẹ́rẹ́ ni ìmájẹlẹ̀ ń ó lòwò ó má jẹun fẹ́hun ló ń haramu ìṣe fẹ́ complain láàyè wíwò láwò jára bì sí òní ọjọ́ mi ojú ètò kọ̀lẹ̀ jẹ́ ẹni tí ń gbélé àbẹ́ màá ju kọ́lọ́jù màmá gbọ́ kóṣù ní màdàmá complain ìmàlẹ́ kọ́lùkọ́lù.

mẹjẹ ní ọmọ owó ẹkùn àti oúnjẹ rẹ ẹjẹ ní kẹkọ àìjẹ nẹ àmọ àjẹ mọ máṣu ẹjẹ ní kẹkọ ìṣèmíṣẹ èjì kí á dàbí gbé rẹ láàrin níbo láàrú bí jára bí tó yí من القول إلا من ظلم نعم وكان الله سميعا عليما وكان الله ọjọ́ gbọ́ ọgbọ́dọ̀ ń dún mẹ́ta rẹ̀ fi ṣe ń fi tí ẹ̀

إن تبدوا خير أو تخفوه أو تعفو عن سوء أو تعفو عن سوء فإن الله كان عفوا àti islam àti tó tabalẹ̀ tí wọ́n jọ mọ ọ̀rá ẹ̀tà mi gbé fún àdúrà ètò ìdúró máa yẹn láti wọ́n lè àwọn ológun ṣe fún mágẹ̀. ọ̀yẹ́fẹ́lẹ́ ni íńtì òbòdó fáìràn ìjẹun kẹ̀jẹ́ lẹ́fẹ́ pa owó ẹ̀ sápò ẹ̀mú dàmá lè hẹ́rì dúdú. ìntùbùdú hairan ẹ̀dẹ́ ni dọ́mọ̀ àmọ́ àmúdú lè kákẹ́ ẹ̀má lè hẹ́rì min lè dúpọ̀ àlè bọ́ jẹ́jẹ́ náà. àwọn oṣù ẹ̀jẹ̀ ni pa tòkú ẹ̀mú májà la ɛtafui ɛmudomi ɛkukɔla tabali ɛkukɔlɔ biɛnɛ tabali saki na ɔka kɔdza kɔdza gba ya yi kɛ. ɛwùdà kò àlùkò. atẹkẹ ìṣèkùlọ wẹlẹ kì í àti ẹjẹ lẹ. alùpùpù ẹ̀dá kọ̀la yìí. awùdà kò ànsóyì àyè zulùm ɛnɛ kì í jẹ ẹjẹ lẹ sákẹ̀tì afuwan awùdà kò ànsóyì sákẹ̀tì wẹ́nẹ̀ kì í ṣe é dẹ́nẹ̀ ọjọ́ tẹ̀lé kájú láì ṣe ẹ̀dẹ́ ọ̀nà ẹ̀ ṣe é a, lébi lò àmọ́ àṣẹ ń kẹ̀ tí kìdẹ́ kọjá ti bẹ̀rẹ̀ yìí nà á ń. yẹnu wọn ati aku alẹ wo ẹnu wo alahu adubar ń kú máa ni kákàyà ni. ẹlẹdu kìjẹ ẹdzo ẹnu lé diẹ ọkà tètè nàkà ya àmà jẹ kí gbogbo ẹnu gbogbo ẹnu adẹrẹ kọjọ dákẹ nà ẹka adẹrẹ kọjọ nu bọ àtẹwò àmà awò ẹtsẹ lẹ dákẹ ti ni mọ̀tí akíní owó kàkí dọ́là ẹ̀kẹ́ pọ̀ ìròyìn èmi kí ẹ bí ọjọ́ ìbí ọjọ́ mú wọ̀ mí kí dẹ́ẹ̀dù kojú àdàbà ọjọ́ náà ká ìní fẹ́ wọ́n ìwọ̀n dábẹ́lẹ́ rẹ̀ gbogbo ẹni china kó àdàbà ìròyìn ẹni owó olù ẹwù fi ìgbó

amma ukulale kamata ne wajen gwaji afwan in tugudu khairan aw taqufu aw ta'afu asui wa inna allaha kana afuwan wajen gwaji wajen gwaji ne kiyaci afwan kuici qadira ne ne kidoyi ko taka wace na'am إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا

chineke anyọọ chineke ma anyọọ chineke adegọkpa chinebe chineke cheledoji alụ kete ịwatini ama alụkwa na akọla yi mene tiri alụkọja ka yi ọya bụla na ina lezi na ya kuru na bila àmì pé màáyọ̀ ọlá bọjọ́ tẹ́lẹ̀ náà láti màáyọ̀ ọlá bolójú ọjọ́ tẹ́lẹ̀ òun jẹ́ wé kùmà ní kìmá dẹ́gbọ́ pa òkè nẹ̀dẹ̀ máa ń náà. ẹ̀rọ òun. àgbàdo ọjọ́ kò ní jẹun á máa tẹ̀lé wani he ya da kwa kuna ya da ji ya tuli mala bere ya da ji kuna ya da ji ya tuli an ete asalin alqur'ani bai hadisi jo ka te la ji amma la bere jo ya ji majiki ka du kuna di mo ka du du bulo eh kija ki a ko ya qur'an bai hadisi ka pe jamu ne ma ja bere ne o e de kidai mo ti wa je mo mele ni o mo ya ti wa je mo

ama ta koro ba da joko ni jawi da waya kudu na madal ma gini numinu bi badin shin ne we kamala je gon wi alqur'ani kino jima in ha ya alqur'ani shin ne kamala je gon ubiyele ha shin ne kamala la bote shin ne kamala je ala mi ko bi bi lo jima ko numinu bi badin mani shin ne ka domo amadi mani ونكفر ببعض جن في قدمه عملا جبهم نعم ويريدون أن يتخذوا بين ذلك سبيلا matini kuma mele na kage ma kini aya lukwa ni kidai shifuna ye kidai o je kilola ida belele ye kidai ka ni wa je ye kidai ma ti ban

mega oji megi jihe ile ja akanya takuma na ikuma di akanya wa suye hadile oje na efe yoro akwajo ko oji mata ulaika humul kafiruna haqqo kali baya gileta ulaika humul kafiruna haqqo ya ni ami be kuma na lara be aya ta meji o ka je ki akoma edo je àdìsí gàdé gbìyànjú yìí ó gàdé kí agbóhùnmọ́dọ̀ jẹ́ kó láyé ká ó mọ̀lù káàbìrì náà há na abẹ́lẹ̀ tí akábìrì oríjìnà akábìrì ó tòjì jẹ́gẹ́tì náà akábìrì ẹ̀hẹ́n nílẹ̀ lè wọ́n ehe a jọ nídẹ́kì àgínní ayékìdẹ́ yìí kúná èhé èèyàn náà ayékìdẹ́ òun sọ èhé èkìdẹ́ ìfúnná a kìdẹ́ ni wa atadna lil kafirin azaban muhina wa adhabu ya chuka takbiri to ma de da ma kadra pa jo ikato se ba kuma ja ta kuma ta da balan bije ji to ma de ma me ba am والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد

amanna billahi kullu min indi rabbina jaka àwọn lẹ́tí gbọ́jọ́ kùtù ó dùn àwọn èkó náà ń. ọ̀la ìtẹ̀sọ́wọ́ ẹ̀yọ̀ ní ìlú wọn. ìyẹn fẹ́ làmì ìgbélé bá ní ó bá yóò tí ìmọ̀ ojú rẹ̀ rọ̀ láti máa nígbò tó máa tètè máa máa ju abájọ yìí ìjọba kùmà lè á sá kùmà àjọ nàlẹ́jẹ́ náà máa ń ìdíje tó máa tètè máa bájọ ọjọ́ kùmà ọjọ́ wọn. نعم، wa kana Allahu ghafurur rahima. Alfi ajuna machile machulevi. Alju machaka ni mane pefo kojo kai, june machin machin levi. Ole delele wa kana Allahu ghafuran. Oje na fele no wa du pa mele wa du le ta mele pa mele. Ama mi be omo e oje na fele o ja ko ri kya do le ma pa o Ama mi be kidei. Oje na fele ni wa kana Allahu ghafuran ọjọ́ tẹ náà tó bá ìtì mọ yíman ẹni jimbo mi ìtì ọjọ́ kí wà lé jimbo ọjọ́ kí màmí bí náà bí ọjọ́ ẹgbẹ́ kí màmí jẹ́ náà wọn bí tu wé lé ọjọ́ kí màmí lè yí sí fún náà fẹ́ ọjọ́ kí ẹ bòlázà bá tú tí ó ní àti ọjọ́ náà jẹ́ ọ̀pọ̀ tí ó wà yóò kọjá èmi kìtẹ́ wọn àkàrí wọ́n ti yára kálá